إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة فوق نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله topic wọ́n ní kí a máa fi ṣẹ̀rẹ̀ wa láǹfààní a mẹ́nubà àbí a mẹ́nulé e, inṣáàlá ṣùgbọ́n nífọ́ ilé o kí àwọn ọmọ àyà alápapọ̀ lọ́kùnrin àti ní obìnrin kọ́lọ̀mọ̀bà subhanahu wa ta'ala kó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró kí ọlọ́mọ bá subhanahu wa ta'ala ó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ àpadà sí aburú kọ́lọ́mọ bá subhanahu wa ta'ala mọ́jú kò tó sí ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́mọ bá subhanahu wa kó ṣe wá ní ọmọ àjẹ́ńdà tọ́pìkì náà òun náà ni tí wọ́n pè ní al-islam wal-asabiyya islam wal and tribality kí ni nǹkan tí a ń pè ní al-islam al-islam òun náà ni ẹ̀sìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó yọ́nú sí ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an al ìpè inna ad-dina islam ẹ̀sìn tí ó ń bẹ ọlọ́mọba òun náà ni òfin Islam bákan náà ọlọ́wọ́ bá sọ ní ààyè mí ó ní wọ́n máa ń yẹ́pẹ́rì ìwáyìrà Islam dínan falan yuqbala minhu huwa fil akhirati min al-khasirin ẹni tó bá tún wá ìsìn yàtọ̀ sí ẹ̀sìn Islam àwọn ọlọ́wọ́ bò ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá dẹ̀ ti gbẹ̀ndẹ̀ kìámà ẹni ó máa bẹ nínú ẹni òfò nínú àwọn tó ṣòfò láyé òun ẹni yóò máa bẹ abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kó má kàwá fún ara àwọn ẹni òfò kó kàwá fún àwọn ẹni rè àwọn tí wọ́n á jèrè láyé bí àti ní alkiyama so ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba fi rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ látòrí anábì adam alayhi salatu wassalam tó ń ṣe anábì àkọ́kọ́ lórí ilẹ̀ tí ó lérí anábì nuh alayhi salatu wassalam tó ń ṣe awwal rasulin ala wajhi al-ard òjíṣẹ́ àkọ́kọ́ lórí ilẹ̀ ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala kọ́kọ́ ṣe ní rasul نريد في ودور النبي إبراهيم عليه الصلاة والسلام في دوري النبي موسى النبي عيسى بن نبوة محمد صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى إن شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ọlọ́run wá ní tó ń gbé kalẹ̀ fún yín ní ẹ̀sìn tó ń ṣe fún yín ló fi inú ẹ̀sìn ní ìlànà tí ó yẹ kẹ́ẹ̀tọ̀ òun náà ni èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ fún anábì Nuh alayhi salatu wassalam bákan náà èyí tí a fi ránṣẹ́ sí rẹ̀ Muhammad صلى الله عليه وسلم بكنا ايتيا في رانشة تاسفوا نبي إبراهيم بكنا نبي موسى عليه الصلاة والسلام نبي عيسى عليه الصلاة والسلام كني كنا أن أقيم الدين إبي أسمي أبي دور لطيف أسنتي والله الله سطير إن الدين عند الله الإسلام ẹ̀sìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ́nú sí òun náà ni ẹ̀sìn islam inna dina inda allahi islam wa man yabtaghi ghayra islam dinan ẹ̀sìn tí ọlọ́run ọba sọ wípé ẹni tó bá ń wá ẹ̀sìn ní yàtọ̀ sí ẹ̀sìn islam falan yuqbala minhu à nígbà lọ́wọ́ rẹ̀ ọ̀wọ́ fil akhirati min al khasirin tó bá di jọ́ǹgbìn dẹ̀ kíámà yóò máa bẹ́ẹ̀ nú àwọn ẹni òfin ẹ̀sìn náà lọ́lọ́wọ́ ọba ń sọ wípé ṣọ́ra alákùnrin ti máa wọ sọ àbí inú han wọ́n lè di ọ̀hẹ́yìn ilẹ̀ wọ́n máa wọ sọ yìí nàbí Ibrahim wa Musa wa Isa an àkíwùtì ìpé ẹ̀sìn yìí ẹgbẹ́ ìwúrò an àkíwùtì wọ́lá tẹ́tẹ̀ fọ̀rọ̀kù fi ẹ má pín yẹlẹyẹlẹ nípa ìsìn ẹyọ kan tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó tẹ̀wọ́ bá lọ́wọ́ yìí èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó lè ọdún sí fún yìí náà a ní ẹ̀sìn Islam definition rẹ̀ ní ṣókí òun náà ni tí a rí pẹ̀lú àwọn àyà tí a kà yìí so yìí pa wípé al-Islam òun náà ni dínú Allah alladhi irtadahu lẹ́rìbàdì ẹ̀sìn ọlọ́wọ́n bá tó yọ́nú sí fún àwọn èèyàn rẹ̀ fún àwọn ẹni rẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ tó yọ́nú sí fún gbogbo ọmọ ènìyàn láti so ẹ̀sìn tá a gbọ́dọ̀ ṣe nǹkan ní islam islam lélẹ̀ náà kí là ń pè ní gẹ́gẹ́ bí ìkàlára àwọn àfẹ́ ilédè bí wọ́n ṣe sọ àálọ sínú ìsánul arab láti kàjáde in tí afá ìsọ nípa tí a ń pè ní al'asabiyya awi ta'assub ó ní gbólóhùn àtàásùb min al'asabiyya gbólóhùn tí wọ́n fayọ látara al'asabiyya ni látara gbólóhùn àlàásọ̀bíyà òun ni wọ́n ti yọ gbólóhùn àtàásọ wọ́n àsọ̀bíyà tù ìtànpé ní àlàásọ̀bíyà an yad'uwa ar-rajulu an yad'uwa ar-rajulu ila nusrati asabati òun ni kí ọkùnrin kan àbí káníkẹ́yìn kan kó máa pèpè lọ síbi ìran asọ́ba rẹ̀ lọ́wọ́ kí là ń pè ní afọ́bà àwọn náà ni ẹni tó jẹ́ bí ẹbí yàn bóyá bí ọmọ yàn àbẹ́ni tó jẹ́ tó ṣe pé okùn ẹbí ó so wá pọ̀ ẹni ni wọ́n àwọn wọ̀nyí ni wọ́n pè ní kí àlàáfọ́bà wàlà àfọ́bíyàtù àyẹ̀dù ọ̀rọ̀rájò ìlànà sọ́rọ̀tì àfọ́bàtì òun ni kí èèyàn kó máa pèpè lọ síbi ìrànlọ́wọ́ àwọn tó jẹ́ títí ẹ̀ tó jẹ́ bí ẹbí rẹ̀ wọ́n ta alùlùbí máa hù bákan náà yóò máa pèpè lọ síbi wípé kí èèyàn gang up pẹ̀lú wọn against àwọn ẹlòmí alàmẹ́yùnà wíwú against àwọn tó ṣe wípé wọ́n ń mú wọn lọ́tà àbí tó ṣe pé wọ́n disagree pẹ̀lú wọn volumina kanu ọmọ blori regardless of bóyá àwọn èèyàn ti ẹ̀mẹ́ ṣàbòsí fáwọn èèyàn àbí àwọn èèyàn ṣe àbòsí fún àwọn èèyàn ti tiẹ̀ èyí tí ó já pàtàkì lọ́yọ̀ ti tiẹ̀ òun ni pé kó ran àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ yálà àwọn ni wọ́n ṣe àbòsí ni àbí wọ́n ṣe àbòsí fún wọn so afáà ní wọ́kọ̀ta asọ̀bù àlejò ìlà tẹ̀jọ̀ márùn-ún ìgbà tí gbogbo wọn bá kóra jọ against the, other people ní fàyílá tọjọ máwú àdàfàríkìn ààrùn kí ìrọ̀ta àṣọ́bù so tó bá kójọ against àwọn ẹni kejì wọ́n ni wọ́n ta àṣọ́bà yàní tọjọ máwú àlè wọ́n kójọ against wọn ni eléyìí tí a ń pè ní àlàáfọ̀bíyà ní èdè lárúbáwá so torí náà wọ́n ní àsọ̀bíyà ń bẹ fún ẹ lápẹjúwe gbàtí èyí ìgbárata fún àwọn èèyàn ti hàn àwọn tó jẹ́ èèyàn wa kágbárata fún wọn eléyìí ni wọ́n pè ní kíni ni wọ́n ń pè ní àlàáfàbíyà látara àbọ̀bà ni wọ́n ti ọgbólóhùn àlàáfàbíyà yìí gbàtí ẹ̀mí ìgbárata fún àwọn èèyàn wa regardless of bóyá àwọn ni wọ́n ṣe àbòsí ni àbí àwọn èèyàn ṣàbòsí fún wọn ṣé èèyàn ní ṣáàlẹ́ ni yìí ṣáwọn èèyàn wa ṣáàlì àwa pẹ̀lú wọn so ilé onítúmọ̀ àlàásọ̀bíyà náà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sallam ó kíkè kí ń ṣe irú nǹkan báyìí ó kíkè kí ń ṣe ìmọ̀ àsọpá tó gbarata fún àwọn èèyàn wa kò bá jẹ́ pé kí àwọn ni wọ́n ráìtì àbí àwọn ni wọ́n rọ́ǹgì etí islam pèpè sí ọ̀hálẹ́sì islam òun náà ni ìgbára ta fún òdodo ní òdiwọ̀n bẹ́sì ṣe gbé e kalẹ̀ tàbí ìgbára ta fún òdodo ní ìbámu pẹ̀lú kí bí ẹ̀sìn ṣe e kalẹ̀ eléyìí ni tí ẹ̀sìn sọ́pọ̀tì ṣùgbọ́n kálá ń ta fún èèyàn wa nìyí ìkálẹ̀ sọ bí àwọn ni wọ́n ṣàbòsí àbí wọ́n ṣe àbòsí fún wọn eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ó lòdì sí alìmáàmù muslim rahimahullahu ta'ala wọ́n gbà wá gẹ́gbó ṣe ń bẹnu sahih muslim láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu látọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam annahu qala wọ́n ní anábí sallallahu alayhi wa sallam sọ ike man kharaja min at-ta'a ẹni tí ó bá jáde kúrò níbi ìtẹ̀láṣẹ olórí tí olórí òṣìpó pa á láṣẹ nǹkan tó takùtọ̀ lọ́wọ́ ó wá tako àṣẹ olórí olóhùn recognize olórí mọ́ òun ní tẹ̀lé tó lórí paláṣẹ wọ́n farakọ̀ jama'a ó wá dẹni tí ó yà pàtí jama'a àwọn mùsùlùmí pẹ̀lú tó ṣe yẹn torí tá a bá wò ó lókùn ìgbà tí àwọn olóyè ò bá ti pa wá láṣẹ nǹkan tó takẹ̀sì a gbọ́dọ̀ tẹ̀lé wọn ni wọ́n ní ká gbé nǹkan tí ọlọ́run ọba ṣe lọ́rọ̀ àyànjú sílẹ̀ wọ́n ní kí a máa ṣe nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ a tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa pàtàkì jùlọ àwọn aláṣẹ tí wọ́n jẹ́ aláṣẹ mùsùlùmí agbọ̀rọ̀tẹ̀ láṣẹ wọn a ní sọ wípé a lòdì sí àṣẹ wọn àbí àṣẹ wọn kò ń ṣe nǹkan tí ó jọ ọ̀nà yẹn léwa lórí sọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní man kharaja min ẹni tí ó bá fi lè jáde kúrò nínú tẹ̀lé àṣẹ olórí wàfárakọ́ jọmáà tó wà lọ yapa sí jọmáà mùsùlùmí pẹ̀lú tó ṣe yẹn fàmáàtà ó padà wá jáde láyé máàtà ní ìtàtà jahiliya ikú tírú ẹnìyẹn kú ikú jahiliya ikú àìmọ̀kan ikú ìgbà àìmọ̀kan ni torí wípé nínú òfin Islam àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa agbọ̀rọ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu Donc une bâtiment en bas qui prend la سبحانه وتعالى ومن قتل تحت راية عنية أو عمية أنتين تحت راية عنية أو تحت راية عمية tó ṣe wípé àti a tí kò lójútùú àti a tó dàrú abẹ́ ìrora kí ni túmọ̀ àti a tí ò lójútùú àti a tó dàrú òun náà ni wípé ẹni yẹn kò máa in tó ń já òun náà ni pé ẹni yẹn in tẹ́sí ò sọpọ́ọ̀tì òun ló ń bá wọn jà lé lórí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí ó bá jáde tó ṣe wípé ló ń bá mú ìyẹn jà ní abẹ́rú àṣíá tó ṣe pé kò lójútu yìí wàyí yàgbọ́gbù lè asọ́bá yàgbọ́gbù lè asọ́bá tí ìbínú rẹ̀ tó ń bínú nítorí àwọn fámìlì kan ni nítorí àwọn èèyàn kan tó já àwọn èèyàn ti ẹ̀ àwọn yóò tó ìlà àfọ̀bátì àbó ń pèpè sọ́dọ̀ àwọn èèyàn kan torí ẹ̀ ló fi ń bá àwọn èèyàn jà torí ẹ̀ ló fi ń jàgbóró rú torí ẹ̀ ló fi ń ṣẹ̀mí àwọn èèyàn ló fòrò àwọn yóò sọ àfọ̀bátì àbó ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn èèyàn kan fakútìlà ẹ̀ndíkọ́ọ̀dù wọ́n pa ọwọ́ àwọn akéwì dùn ún wọ́n padà bẹ̀mí títí ẹ̀ fàkíkì láti jẹ́ àdúrí ìyá ànábì ní ikú tó kú yẹn sí pátápá yẹn ipa àìmọ̀kànnì ipa tó takò ti tọ́lọ́wọ́n ọba yẹn torí pé ìjà tó lọ ń jà yẹn ìjà tí kò gbọdọ̀ lọ kú sínú rẹ̀ ìjà tó lórí pé èyí ò gbọdọ̀ jẹ́ pé ọlọ́wọ́n ọba ní situation yẹn tá a bá wò ó wà lè kú sùn. a rí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jagun pẹ̀lú àwọn kékeré ogun yẹn ogun tí èèyàn máa gbalada ńláńlá lórí ẹ̀ ẹni tó wá kú sí ojú ogun bẹ́ẹ̀ ó kú kú sí àmọ̀ sí ikú ṣẹ̀yìdì olèrè mọ̀ bẹ́ẹ̀ kú lára àwọn tó ipò wọn dẹ̀ bí ga jù wájú ọlọ́mọba subhanahu wa ta'ala òun lẹ́nu tó kú kú ṣẹ̀yìdì òun lẹni tó kúkú ṣẹ̀yí sọlọ́mù bá subhanahu wa ta'ala ni man yuti illaha wa rasul fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim min an-nabiyyina wa as-siddiqina wa ash-shuhada'a wa as-salihina wa asna ulaika rafiqa sókè náà kúkú ṣẹ̀yí ikú tí ó fi ní ládá jùlọ ni ìyẹn ẹni tó jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ ẹni tó wá lóun jà in support of àwọn èèyàn kan in support of àwọn èèyàn kan òun ló ń jà àwọn apá síbi irú ìjà yẹn ìjà yẹn lè jẹ́ ìjà tó fọ́jú ìjà yẹn ó jẹ́ kí ni ìjà tó fọ́jú àti àìjà yẹn ní àti á tó fọ́jú ni that is kò ń ṣe àti á tíyàn máa jà nítorí rẹ̀ àwọn apá sínú ìjà bẹ́ẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní fakutila fakitlatun jahiliya tó bá pa sínú ìjà bẹ́ẹ̀ ni wọ́n pa ní pípa tàìmọ̀ kan that pípa ìdá òun wọ́n pa ومن خرج على أمة يضرب غرها وفاجرها Ànábì ní gbogbo ẹni tó wá jáde tó yọ̀dà sí àwọn èèyàn ní àwọn àlùmọ̀ ní àtàwọn tó jẹ́ ní irébẹ̀ ní àtàwọn tó ṣe wípé wọ́n jẹ́ kò kí ní ó yọ̀dà sí wọn wọ̀lẹ́ àtàkáṣẹ́ mi mú ní ha kò wà fẹ́ ìtàwọn tó jẹ́ olùgbàgbọ́ nínú wọn wọ́lá yẹn fi lè lè àdín àdá àwọn tí àwọn èèyàn bá ní àdéhùn kò pé àdéhùn wọn fàlẹ́ ìsọ̀mí ni wọ́n lọ sí ìlú anẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ ní bẹ́ẹ̀ kò tún lánàá ní o bẹ́ẹ̀ ni èmi gan rẹ́kọ̀dínáìsì èrò èèyàn bẹ́ẹ̀ hadithi nínú kìtàbù ìmárà báàbù ojú ملازمة جماعة المسلمين عند ظهور الفتن في الإمام مسلم tí wọ́n mú wá alhassan Nawawi ni wọ́n táìtò rẹ̀ ní bí àṣìkà ajáde yẹn kí la fẹ́ lò ní a rí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́ni tó ṣe wípé ìyá ń sòrò asọ́bàtẹ̀ òun ràn lọ́wọ́ asọ́bàtẹ̀ àwọn gúrùpù kan that is àwọn èèyàn kan ló ràn lọ́wọ́ yad'u ó ń pèsè ìlà afọ́nàkì lọ síbi àwọn gúrùpù kan bákanáà ọlẹ́nìyàn qatala ó ń jà tahta rayatin ilmiya lábẹ́ àsíá tó fọ́jú kò ló ti ń jà gẹ́gẹ́ ta sọ fún wa kéèyàn jà ní abẹ́ àsíá tó jẹ́ àsíá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí lára iṣẹ́ olóore tóbi tóbi jùlọ ni ṣùgbọ́n ni tó ń jà lábẹ́ àbíá tó pọ́jú tó ṣe pé nǹkan tẹ́ bí ẹ̀sìn òsọ̀pọ́ọ̀tì òun ló ń torí ẹ̀jà òun ló ń torí ẹ̀pà àwọn èèyàn àbí òun náà torí ẹ̀pà òun gangan fún rẹ̀ ẹni yẹn kúkú jífà ni so ló jẹ́ wípé ìta ń pè ní àlàásọ̀bíyá that is one fifty sí ara àlàáfọ̀gà òun ni tí àwa tún sí tribalism tribe then wọ́n fi lism kún ó ti wọ́n pè ní kíni tribalism so tó bá ní nǹkan tó ní ṣe pẹ̀lú tribal òun ni nǹkan tí ó ní ṣe pẹ̀lú àwọn kíni àwọn ọ̀ràn àwọn èèyàn kan tribe àwọn èèyàn kan ní tribalism that is ìgbárata fún àwọn èèyàn kan fún àwọn àjọ kan fún àwọn ìlú kan ní ìgbárata tó ṣe wípé ẹ̀sìn Islam approve eléyìí tí a ń pè ní kíni aláàsọ̀bíyà Islam wà against it so a kì í jà nítorí tribe kan tábàrìyàn kan nísìnyí tó lóun jà nítorí Yorùbá àbóun jà nítorí haúsá àbóúnjá nítorí ibo àbóúnjá nítorí Larbawa, àbóúnjá nítorí Nigeria, àbóúnjá nítorí ghana ẹnìyàn ni ó ń ṣe kíni ó ń ja ìjà tí a ń pè ní kíni al-asabiyya nínú islam islam ò sọpọ́ọ̀tì irújà tó bá rí bẹ́ẹ̀ islam ò sọpọ́ọ̀tì ẹni tó ń jà nítorí ìdílé rẹ̀ ó ń jà nítorí ìlú rẹ̀ ó ń jà nítorí àwọn kankan ní islam ò sọpọ́tì wá àwọn nǹkan bẹ́ẹ̀ àfi ní ṣe pẹ̀lú kí ni ìran òdodo lọ́wọ́ tó ní sẹ́ ìkọba wọ́n sùsùn nísìn tó ní yorùbá ni mí agbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ àwọn yorùbá agbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ àwọn haúsá torí pa haúsá ni mí agbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ ìbò torí pé ìbò ni mí ìsìláàmù kò fàyè gbárù kan bẹ́ẹ̀ islam ò gba fàìbàrú nǹkan so islam kún wa sí méjì péré generally speaking islam kún wa sí méjì imma káfíìr wa imma mu'min síra kí yẹn jẹ́ kébèrè àbí kó jẹ́ kí ni kó jẹ́ mu'min gúrùpù méjì ta pín sí nìyẹn níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala hatta ẹni tó jẹ́ mùnáfíkì tó ń fi ìsìláàmù bójú ṣùgbọ́n iṣẹ́ kúfùrù ló ń ṣe lẹ́yìn ẹnìyàn náà ní káàfíù náà kìtìrí lòun náà in fact ìyá ti tiẹ̀ lágbára níwájú ọlọ́run ọba ọlọ́run ọba ní yóò máa parata ní ìgbárata tó ṣe wípé kò bẹ́sì mú fún àwọn èèyàn wa fún ìjọ wa fún ìdílé wa fún ìlú wa fún ìran wa àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe wá ní ìjọ níjọ ó ṣe wá ní ìran níran ó ṣe wá ní oríṣiríṣi ìdílé ṣùgbọ́n níwájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba ó ṣe àwọn nǹkan ìwé nítorí àtàárù faqat nítorí kí ni àtàárù kí láńpé ní àtàárù òun ni kí a lè mara wa ipé ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá mọ́ pọ̀ mọ̀ ń sọ ìwọ sọ haúsá òun sọ ìgbò eléyìí sọ lárúbáwá èyí ń sọ English èyí ń sọ French eléyìí ń sọ German èyí ń sọ Portuguese kákàmọ̀ pé kí ni ọlọ́run bá dẹ́ ẹ dáa ọlọ́run bá dá wa ní ènìyàn ó dá wa lóríṣiríṣi eléyìí a ètò wà fún yìnyẹn bákan náà ọlọ́run bá ṣe wá ní kí ni oríṣiríṣi àṣòro wọ̀kọ̀bá yìí oríṣiríṣi ìdílé àbí ìran bákanáà oríṣiríṣi àwọn èèyàn ọlọ́run bá ṣe wá bẹ́ẹ̀ nísìnyí tí ń bá rí nìkan màá ní lárúbáwá lélẹ́ yìí àwọn lárúbáwá ẹni tí ò bá kí ń ṣe lárúbáwá àwọn ó pe ní kíni òun ní ajá ni wọn ẹni tó ṣe pé tó ń sọ èdè tó yàtọ̀ sí èdè lárúbáwá òun làwọn pè ní kíni àlàájá bákanáà tá a bá wò ó láàrin ara wa ní nàìjíríà oríṣiríṣi àwọn èèyàn ni wá oríṣiríṣi ìdílé ni wá oríṣiríṣi ìrànlájẹ́ tàbáníká wà ní nàìjíríà tàwà yìí ṣùgbọ́n gbogbo ìran tá a bá wù ká jẹ́ gbogbo òjílé tá bá wù ká jẹ́ níta àrọ́fù nítorí ká lè mọ̀ pé ọlọ́run ọba ó dá oríṣiríṣi àwọn èèyàn ó dá oríṣiríṣi èdè odóríṣiríṣi rẹ̀ ni ó ń ṣe pé ká lò ó gẹ́gẹ́ bí basis àbí yasik láti lè máa fi ṣe ẹlẹ́yàmẹ̀yà sọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala ó dá wa lóríṣiríṣi ní ìran níran ó dá wa ní ìjọ ní ìjọ ó dá wa ní ìdílé ìdílé níta àárọ̀ nítorí kí ẹlẹ́bà àmàrà iná ni kẹlẹ̀ máa agbára ọlọ́run ọba bákan náà orí ọlọ́run ọba subhanahu wa ta'ala kálẹ̀ mẹ́rẹ̀ ni ṣùgbọ́n gbà tí ó bá ti di pé a mú ní nǹkan tá a fi ń ṣe lẹ́yàmẹ́yà eléyìí ó ti dé nǹkan àbúrú ẹni wá fi ṣe lẹ́yàmẹ́yà débi kó ṣe àbòsí fún àwọn èèyàn ní orúkọ eléyìí àbótí rẹ̀ ní orúkọ eléyìí àbóṣe àwọn èèyàn léṣe ní orúkọ eléyìí irú ẹni bẹ́ẹ̀ a ní kọ́tàlá tàhtà ìlíyàtín jahiliya kọ́tàlá tàhtà ráyàtí ìlíyà ẹniyàn ni àsíá tó fi ń jà àsíá afọ́jú àtàkì ẹ̀sùn ò recognize omi ẹni wá dẹ̀bí lè kú ní situation bẹ́ẹ̀ ni fa mẹ́tàtúwú jahiliya ikú tó kú ikú jàìríyà ni ikú àsìkò àwọn kèfèrí ni ikú tó kú ikú àsìkò àwọn kèfèrí òun ni tí ẹni bẹ́ẹ̀ tó kú tó bá pa á fún situation bẹ́ẹ̀ fàkítlẹ́tù jàìríyà ìpakúpa ni wọ́n pa á nípa tó ṣe rí pé àti rí àánú ọlọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ nǹkan tí ó ṣòro yìí ló jẹ́ pé àwa mùsùlùmí agbọ́dọ̀ farabalẹ̀ kagbọ́ra wáyé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ọlọ́ni mo pè ẹ̀yàn mi lápapọ̀ inna khalaqnakum min dhakarin wa untha àwọn náà ọba akọ labu báwọn náà ọba latara látara kan ní wa Adam alayhi salatu wassalam wọ́n ń fa àtòbìnrin kan tó ń ṣe ìyá wa Hawa وجعلناكم شعوبا وقبائل látara àwọn méjèèjì aṣọ àwọn àjọ lárúbáwá àwọn àjọ èèyàn dúdú àwọn àjọ elédèkédè ọ̀kàbá ìlà àtúnṣe ní ìdílé ìdílé a máa rí ìdílé tó tóbi tó ń ṣe kí ni ìran Yorùbá a ní lábẹ́ ìran Yorùbá oríṣiríṣi ìdílé náà tó ń bẹ bá wọ àwọn Haúsá bẹ́ẹ̀ àwọn Ìgbò bẹ́ẹ̀ àwọn ìjọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta ààrùn bu ọlọ́wọ́ bá ń torí kẹlùbá ṣe kí ni mara yín ẹ máa fẹ́ra yín lárúbáwò fẹ́ni tí ó ń ṣe ibo fẹ́ yorùbá yorùbá fẹ́ haúsá haúsá ló fẹ́ ibo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta ààrùn mara yín kẹ́ẹ̀ mixi papọ̀ mara yín ṣàǹfààní ara yín. ẹ̀ẹ́mà yìí orí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ọlọ́mọba fi parí ẹ̀ ọlọ́mọba ní inna akramakum inda Allahi atqakum so gbogbo ilé ìta ṣe tẹ́jẹ́ ìjọ ìjọ tẹ́jọ́ oríṣiríṣi inna akramakum inda Allahi atqakum ẹni tó páyọ̀ ọlọ́mọba jù láàrin òun lẹni tó lápọ̀lẹ́ jù láàrin so ó ṣe kí ni mùsùlùmí tó jẹ́ ìgbò yẹn ni ó klóòzì mọ yorùbá yorùbá lòun òun jẹ́ mùsùlùmí ó wá rí ìgbò tó náà jẹ́ mùsùlùmí ìgbò tó jẹ́ mùsùlùmí yẹn ni ó ṣe ìjọmọ ìyá fún ju yorùbá tó jẹ́ kébìrì lọ ìgbò tó jẹ́ mùsùlùmí yẹn ó ṣe ìjọmọ ìyá fún ju kí yorùbá tó jẹ́ kébìrì yẹn lọ ṣùgbọ́n lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ wọn ò gbọ́yé yìí Yorùbá wa òun là á ti síwájú èkéǹsì Ìgbò tó jẹ́ mùsùlùmí èkéǹsì Haúsá tó jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ta sọ fún wa lẹ́ẹ̀kan méjì náà lọ́wọ́ bá fún wa sí mùsùlùmí kébèjì mùsùlùmí kébèjì so inna akramakum indallahi atqakum ẹni èmi jẹ́ èèyàn dúdú ni òun jẹ́ èèyàn pupa eléyìí jẹ́ èèyàn funfun eléyìí sọ lárúbáwá èyí ń sọ èdè ní tí yàtọ̀ sílẹ̀ lárúbáwá láàrin àwọn èdè tí yàtọ̀ sílẹ̀ lárúbáwá náà ni eléyìí sọ yorùbá èyí ń sọ haúsá eléyìí ń sọ ìgbò èyí ń sọ ègùn èyí ń sọ pápá gbogbo àwọn nǹkan ilé tá a rọ̀ fún kẹ́ lè fi mọ ara ẹni kọ́lọ́n mọ̀ tẹ́ta o èdè mọ̀ ń bẹ lóríṣiríṣi o ọlọ́run bá mọ̀ lágbára o kò ń ṣe pé kí ni lítàtà àṣọ̀gùn kò ń ṣe pé nítorí kẹ́lẹ́ bá fi ṣe lẹ́yàmẹ̀yà kò ń ṣe pé nítorí kẹ́lẹ́ bá fi ṣe lẹ́yàmẹ̀yà torí pé inna akramakum indallahi atqakum ẹni tó lápẹ̀lẹ́ jù láàrin òun ní kí ni ẹni tó páyà ọlọ́run bá jùlọ so yẹn lágbọ́rọ̀ máa wò ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó dé Màdínà ó ṣe ìjọmọ ìyá láàrin àwọn mùsùlùmí tó ń bẹ ní Màdínà àwọn muhajirun àti kíni àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ara Màdínà tí a mọ̀ sí al ṣe ìjọmọ ìyá láàrin wọn ní orúkọ kíni orúkọ Islam anábì fi ṣe ìjọmọ ìyá láàrin wọn ibi tí ìjọmọ ìyá yẹn tó wọra dé nìyí kọlọmọba àwọn èèyàn mú owó wọn yóò ní ìrọ̀ wọn ìyá mi tó wá láti mẹ́kà àmọ̀ pé ẹ ti go through a lot àwọn kèfèrí wọ́n ti fìtínà yín wọ́n dààmú yín owó mi ní òsàpùpà méjì wọ́n náà gbàdá jì lọ́dún ṣe ohun tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe ìjọmọ ìyá láàrin wọn dé kọ́nà ibi tí ìjọmọ ìyá yìí dé ara wọn míì tí wọ́n wò pé ìwọ gba ìsìláàmù láti mẹ́kà ìyàwó rẹ̀ ò bẹ́ gba ìsìláàmù èmi ní ìyàwó méjì mo ṣe tán àti pẹ̀rọ kalẹ̀ mú ìyí tó bá pọ́ìntì sí tó bá wù ẹnu ìyàwó méjèèjì ni kí n kọ́lẹ̀ ti wọ̀ fẹ́ èyí tó lọ́mọ obìnrin àfi fún èyí tó ṣe pé kí ni kò níyàwó àbẹ́ni tó ṣe pé ìyàwó ti ẹ̀ ń bẹ́ mẹ́kà lè mí àti kèfèrí torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé innamal mu'minuna ikhwatun àwọn mùmìnì gbogbo wa pátápátá ọmọ ẹ̀yà ni wá ọmọ ẹ̀yà òun ni mùmìnì jẹ́ sọ̀nà méjì tá a ti bí mi ṣùgbọ́n àwọn èèyàn wọ́n pèrà wọn sí oríṣiríṣi ọ̀nà lára rẹ̀ òun ni káláwà kan ní yorùbá bẹ́ẹ̀ ni Yorùbá ni wá ṣùgbọ́n láwọn bò ṣe wá ń Yorùbá ń torí kálẹ̀bì ìṣẹ̀lẹ́yàmẹ̀yà àwọn àkan láwúsá ọlọ́wọ́n bò ṣe wá láwúsá nítorí kálẹ̀bì ìṣẹ̀lẹ́yàmẹ̀yà so that ogun Yorùbá àti ogun haúsá yóò lè ṣẹlẹ̀ so that ogun Yorùbá àti ogun Igbo yóò lè ṣẹlẹ̀ rárá káàpù méjì náà ni káàpù Islam àti káàpù kúfúrú so gbogbo ẹni tó bá ń bẹ ní camp islam ní gbogbo èdè tó bá wù kó máa sọ ìran tó bá wù kó ti wá ní innamal mu'minuna ikhwatu ọmọ ya ń gbogbo wá ní sọ ọmọ ya ní gbogbo ẹni tí ó bá jẹ́ mú nìyí tó eléyìí òun ní tí a gbọ́dọ̀ pèpè sí a gbọ́dọ̀ pèpè sí àlàáfọ̀lìyà a gbọ́dọ̀ pèpè sí tribalism a gbọ́dọ̀ pèpè sí eléyìí nǹkan tó wọ́n gbìn náà àwọn èèyàn máa pèpè sí tribalism pẹ̀lú oríṣiríṣi ọ̀nà láàrẹ̀ òun lọ́nà òṣèlú àwọn Yorùbá alágbọ́rọ̀ jẹ́ kìíní kan sí àwọn kìíní kan gbọ́rọ̀ jẹ́ mùsùlùmí tàbí bá yé kò ní bá wọn lọ́rù lẹ́yìn torí gbọ́mọ̀ pé nǹkan pèpè sí yẹn ni ẹni tó bá kú ń bẹ́ẹ̀ ní ikú jífà ló kú wájú Ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé Islam wá against irú kan bẹ́ẹ̀ ká máa bára wájà lórúkọ kiri lórúkọ ìdílé lórúkọ ọ̀ràn eléyìí nǹkan tó rọ̀ nìyí so oríṣiríṣi nǹkan ni máa máwọn èèyàn máa ṣe èrò àwọn nǹkan báyìí náà lára àwọn nǹkan tí àwọn èèyàn máa ṣe káfún wa ní àpèjúwe ní tó ṣe kó ṣẹlẹ̀ ní àsìkò àwọn sàhábà rọ̀dùwánù láàrin yìí Jabir Abdullah radiyallahu anhu gẹ́gẹ́ bí al-imam muslim ṣe gbà wá ó ní kunna ma'a nabiyyi sallallahu alaihi wasallam fi gaza à ń bẹ pẹ̀lú ànábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní ojú ogun kan fakasa rajulun min al-muhajirina rajulan min al-ansar ìkánwà àwọn tí wọ́n ṣe ń jíra láti mẹ́kà tọ́jẹ́ mùsùlùmí ó wá gbákanú àwọn ará madina dámà sí al-ansar ó gba létí ọkùnrin kan nínú àwọn mùsùlùmí tán ṣe ń jíra láti Mákà wá sí Madina tán pè ní almuhajiro ó gbá kan ọgbọ́ ọkùnrin kan létí nínú àwọn tí wọ́n pè ní kí ni tó ń dára Madina ó wá sọ pé yá lẹ́l ansọ́r ẹ̀yin ansọ́rí o ẹ jáde o wọ̀kọ́lẹ̀ muhajirin yìí mùsùlùmí tó ń jẹ́ ọmọ Mẹ́kà tó wá sí Madina ìgbà tó rí wípé ansọ́rí tó ń bá létí ó ti pariwo pé káwọn ansọ́rí àwọn mùsùlùmí Madina kan wá ràn lọ́wọ́ òun náà bá fariwo ta òun náà ni ya lal muhajirin ẹ̀yin musulmi tẹwà láti mẹ́kà ó ti ṣẹlẹ̀ ó ẹjáde ó faqala rasulullahi sallallahu alaihi wasallam ìgbà tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá tó gbé eléyìí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní máa bá lu ìpèpè àìmọ̀kan wo ni tí ẹ̀ ń pè yìí kọlu ya Rasulullah àwọn àǹfọ́rí tó ṣe pé mùhájìrí kan báyàn kẹlẹ́ tí láàrin wọn wọ́n ni káfà rọ́jùlẹ̀ mùhájìrí rọ́jùlẹ̀ mẹ́lẹ̀ àǹfọ́r ìkanú àwọn musulmi tó wá láti Mẹ́kà ló gbá kan ní àwọn musulmi Madina létí faqal anábì sallallahu alaihi wasallam ni da'uha da'uha ẹ fa ilẹ̀ ọmọntínà oòrùn oòrùn ẹmọ́ṣẹ̀rọ eléyìnmọ́ irú pèpè báyìí ni ẹ̀stọ́pù ẹ̀ a ní kí ni àwọn mùsùlùmí méjì àwọn mùsùlùmí kan ni wọ́n pè ní kí ni al àwọn mùsùlùmí kan ni wọ́n pè ní al àwọn mùsùlùmí kan ni muhajiru àwọn kan ni al-ansar ṣùgbọ́n pàtó pé ansọ́rí pariwo pé yá alẹ́ ansọ́r ẹ̀yin ansọ́rí ẹ wá gbà ní ó ti ṣẹlẹ̀ tí wàájì náà rí pé ansọ́rí ti pèpè òun náà ni yá alẹ́ muhajiri ẹ̀yin muhajiri rí mi ẹ̀yin náà jáde wọ́n ti fẹ́ pé òde mi lórí anábùwà muhammad sallallahu alaihi ó jáde wá ẹ̀fílẹ̀ fa iná amúntínà eléyìí tó ń rùn ní ẹ má pẹ̀lú pèpè báyìí ìpèpè àwọn ará ìmọ̀ kan ní ìpèpè before Islam ní bẹ́ẹ̀ ni ìpèpè before Islam ní àwọn sọ́ọ́rí tí wọ́n ń pẹ̀rọ àwọn ẹ̀yẹ ní àwọn kan ní Khazraj àwọn kan ní Aus Aus àti Khazraj ní ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n fọ́ọ̀mù àwọn tí a mọ̀ sí àǹsọ́ọ̀rọ̀ àwọn ará Madina àwọn ará Yathrib wọ́n fọ́ọ̀mù ẹ̀ ṣùgbọ́n mi ti bára wọn jẹ́ ogun tó lásùn 40 years tó ṣe pé kíni tán bá rí wọn báyìí wọ́n para wọn náà wọ́n máa para wọn lọ nǹkan kékeré òun èyí tó dújà láàrin nígbà tá a bá ń sọ ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ni Ansar àwọn kíni Aus àti Khazaraj wọ́n para wọn ṣùgbọ́n pàtó ní pọ́n gba ìsìláàmù ó ní ìjẹ́ ọ̀rẹ́ ìrẹ́pọ̀ ń wá sáàrin wọn so àwọn ansọ́ọ̀rì yìí sí tí wọ́n wẹ́kọ̀mù àwọn mọ̀hájìrì tí wọ́n wá láti mẹ́kà pẹ̀lánàbíwá Muhammad sallá nìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ láàárín ansọ́ọ̀rì kan àti mọ̀hájìrì kan mọ̀hájìrì bínú òun sọ ìfọ́tí fún ansọ́ọ̀rì ansọ́ọ̀rì wò pé a nílùú wa òun fi kí ni ó fariwo ta káwọn àǹsọ̀ rí wá gbìjà òun màá yí o pé tán bá fi lè jáde ọwọ́ pọ̀ lórí òun òun náà fariwo ta anábíwá Muhammad sallallahu alaihi wa sallam dàúrà fa iná amúntìrà ẹfẹ́lẹ́ ilẹ̀ ìtọ́rùn ni dáwà jàhílíyà ni ìpèpè àìmọ̀kání ó lábí sọ fún wa pé àwa mùsùlùmí ọ̀kan ṣoṣo ni wá ọ̀kan ṣoṣo ni àwa mùsùlùmí a gbọ́dọ̀ máa ṣe lẹ́yàmẹ̀yà a gbọ́dọ̀ fi ìdílé wa káṣe kí ni ká máa fi ṣe ya so ààyè lẹ́yìn orin ilẹ̀ níbi ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wa sallam so ń jẹ́ ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má pín yẹlẹyẹlẹ ni wadhkuru ni'matallahi alaykum ẹ máa rántí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lẹ́yìn lórí iz kuntum a'da ìgbà tó ṣe pé kíni ẹjọ́ ọ̀tá síra yín áùsù àti kázọ́rájì a ní wọ́n jagun fún forty years tán para wọn wadhkuru ni'matallahi iz kuntum a'da fa'allafa bayna qulubikum fàṣìbátún bí nígbà tí ìkọ́ọ̀nà ọlọ́run bá wá ṣe ìrẹ́pọ̀ láàrin ẹwà tọmọ àyà látara ìrẹ́pọ̀ tọ́lọ́run bá ṣe yìí ọlọ́run bá ní wọ́n kó tún aláṣà fàṣọ́fàṣì náà fàǹkọ́dà kó ní ha bó ti ẹ̀jẹ̀ pé kèfèrí ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ó kó rí yọ níbi ìjọmọ náà etí bèbè iná lẹ wà tẹ́lẹ̀ nígbàtẹ́ ń bẹ ní oko kèfèrí fankọ́bẹ̀kún bí ha ọlọ́ọ̀bá wa kò yíyọ oko ó láyé kúrò níbẹ̀ kazalika yubayinu Allahu ayatihi kazalika yubayinu Allahu lakum ayati la'allakum tahtadun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní bóun ṣe máa ṣàlàyé àwọn àmì ohun ọlọ́run ọba fún yí ìlàhálàkùn tá a tẹ̀lú nítorí kẹlẹ́ bá jẹ́ ní ìmọ̀nà tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ so mọ́ òfin ọlọ́run ọba tó ń ṣe alìsílámù alìsílámù bánàbí ṣe mú wá là ń sọ yìí o ṣẹ́ríta bá ti ṣe ìsìláàmù bánàbí ṣe mú wá sallallahu alaihi àápìnyẹlẹyẹlẹ a máa pínyẹlẹyẹlẹ eléyìí ni situation àwọn mùsùlùmí ànábì sọ lọ́wọ́ àtúndẹ̀ ti predict ẹ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni ó ti sọ ọ́ kalẹ̀ ipá wa mùsùlùmí àápín yẹlẹyẹlẹ láàrin ara wa ni kí ló fa ìpín yẹlẹyẹlẹ wa òun náà ni àìdúró ti ìsìláàmù bánàbí ṣe mú wa pàǹtí ti pọ̀ àwọn òròrí tí ò jọra wọn àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn àwọn ọ̀nà jọ́sìn tó ṣe pé ó takora wọn ó ti wá pọ̀ ẹni tí ọlọ́run bá fi ṣe kò ń gẹ́ ni ó wò pé èmi ó ìsìláàmù yìí èmi fẹ́ ṣe é bọ́lọ́wọ́n bá ṣe fi rán anábíwá sallallahu alayhi wa sallam etí ìbárẹ́rì fún ní ọ̀rọ̀ ni mi ní fi sùn lọ́wọ́ etí ìbárẹ́rì fún ní àbíọ́kàn ni mi ní fi sùn lọ́wọ́ etí ìbárẹ́rì fún ní iṣẹ́ ọwọ́ ẹni tí ọlọ́wọ́n bá kúrò nìyẹn wò torí àwọn mùsùlùmí àti pín yẹlẹyẹlẹ èpín yẹlẹyẹlẹ wa yìí àwa mọ̀ lórí ẹlẹ́yàmẹ̀yà tó ló jẹ́ pé a mọ̀ rí kí àtàásùrù alimadhari ṣọ̀rọ̀ pé a ní tàásù ìpínlẹ̀ rẹ̀ ó ní ìgbárata fún àwọn kan eléyìí ni wọ́n ń pè ní kíni lórí ìbò ìṣẹ́lá kan pé tribalism àbí kan pé region goism àti rẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn orúkọ tó ṣe pé wọ́n máa ń pe orú nǹkan bẹ́ẹ̀ lára rẹ̀ òun náà ni xenophobia that is ẹni tí ò bá ti kí ń ṣe èèyàn titiwa ìlú titiwa ni ká ní kò lè fún irú ẹni tó ṣẹlẹ̀ ní South Africa nígbà kan tó ṣe wípé gbogbo àwọn tí wọ́n bá ti ń sọ wọn lu wọn ní wọ́n àtàkì wọn wọ́n lè yóò kẹsẹ̀ jíjọ kan ló bẹ̀rẹ̀ sí máa àtàkì ẹni tí ó ń sọ wọn lu rẹ̀ irú ẹni tó ṣẹlẹ̀ ní Libya láwọn àṣùgbà kan tó bẹ̀rẹ̀ sí àtàkì àwọn tí wọ́n kì í ṣe lárúbáwá àmọ́yọ́ ọmọ Nàìjíríà ni wọ́n padà ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtànàbí sọ̀lá afẹ́mṣọ́ ti dáwà ẹfílẹ̀ fẹ́yìnà amúntìyà ètò ìrìn ẹ̀rí mùsùlùmí àbẹ́ni tó pẹ́ láfẹ́ kò ṣe pé kí wọ́n bẹ àwọn yorùbá wọ́n ṣe kíní kan fáwọn yorùbá wọ́n ṣe kíní kan fáwọn haúsá àìlágbọ̀nyé torí pé káàpù méjì náà ló ń bẹ láyé káàpù ìmán àti káàpù kúfúrù ẹni tó bá ti ń bẹ káàpù ìmán ọmọ ẹ̀yà wa ni ẹni tó bá ń bẹ káàpù kúfúrù kò ń ṣọmọ ẹ̀yà wa kó ẹni tí ìjọmọ̀ ẹ̀yẹ́ ẹ̀sìn dà wá pọ̀ ìjọmọ̀ ẹ̀yẹ́ wà stronger ju kí ni ju ìjọmọ̀ ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ lọ ó wà stronger ju ìjọmọ̀ ẹ̀yà ẹ̀jẹ̀ lọ so tí àwọn sọ pé òun fẹ́ barata ìdí ẹ̀gbọ́rọ̀ barata fún ní ìsìlámù ṣùgbọ́n ìbarata fún ìsìlámù náà ó ti gbọ́dọ̀ jẹ́ ní ìbámu pẹ̀lú ìtànàbíwa Muhammad sallallahu alayhi wa sallam tó wá torí pé àárọ̀ wọn míì tí wọ́n láwọn barata fún ìsìláàmù ṣùgbọ́n pọ̀ kì ṣe ní ọ̀nà tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wa àgbọ́yé ti tí wọ́n náà fi ń ṣe ìbarata so ìsìláàmù kọ́ ló ń barata fún in action wọ́n ń barata fún kí ni ìròrí burúkú tó ń bẹ lórí wọn nígbà tí wọ́n bá wọ́ sùsù nísìn tó ẹ̀sùn ìsìláàmù lójú lọ ń ju bọ́ǹbù sáwọn ibìkan tó ìsìláàmù lóbi lọ ń pa àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí nìkan ṣé ìsìláàmù ló ní kó lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìsìláàmù kọ́ ló rán níṣẹ́ tó ń ṣe yẹn ìsìláàmù kọ́ ló rán níṣẹ́ tó lọ ṣe yẹn ẹ̀ẹ́ ṣáwá lè sọ kó gbarata fún ìsìláàmù kò gbarata fún ìsìláàmù kò gbarata fún kíni ìsìláàmù ní ti tòótọ́ on the surface ló dàbí ẹni kó ń gbarata fún ìsìláàmù ṣùgbọ́n ìgbarata tí èèyàn bá ṣe fún ìsìláàmù tí ó bá ti náà bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀ntí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó mú wá kámọ̀ pẹ̀lú yẹn ni ó ń barata fún ìròrí burúkú tí ṣètọ́n tó fi sí ọpọlọ rẹ̀ ìròrí burúkú tí ṣètọ́n tó fi sí ọpọlọ rẹ̀ òun ló ń barata fún oṣù Islam torí pé Islam òun náà ni ẹ̀sìn òdodo so tábà ṣe tàá súbù fún kankan àá ṣe tàá fún ẹ̀sìn ọlọ́wọ́ wa a ṣe ta asúbù fún kíní ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣùgbọ́n ta asúbù yẹn náà kò gbọ́dọ̀ kọjá àlà kò gbọ́dọ̀ ṣe kíní kò gbọ́dọ̀ kọjá àlà a ṣe ta asúbù fún tó jẹ́ òdodo sọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam orí kí àwọn èèyàn fi kíní ilẹ̀ fa iná mọ́ntìlá nǹkan tó rùn ní fàfẹ́mi Abdullahi bin Ubayi munafiki kan náà ará Madina ó wá gbọ́rọ̀ tánàbí sọ yẹn faqala qad fa'aluha ẹ̀ẹ́ ó gba létí àrí muhajiri àtọ̀húnwá ó wá gbọ́mọ Madina létí à qad fa'aluha wọ́n ṣe wallahi la in raja'na ila al-Madina tá a bá padà sí ìgboro Madina ṣáà pé a sọ pé ogun kan ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ làyò kùrìjánà làázù ní àzàlì àjẹ́wọ́ fúnra wa ipò ọmọ nílùú làwà àwọn ní àtọ̀nwá ni wọ́n jẹ́ kọ́lá Umar gbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí Abdullahi bin Ubay bin Salul tó sọ ó ní dáa ní adribu ẹnkọ́ adal munafik ó nílò òṣìṣẹ́ ọlọ́wọ́ wa munafik yóò rẹ̀ tó ń fi Islam gbójú ẹjẹ́ ń bẹ́ orí rẹ̀ ni faqal anábìnrin dáa sílẹ̀ دعوة في لا لا يتحدث الناس أن محمدا يقتل أصحابه wọ́n mọ̀ pé mùnáfìkì ní táwọn kèfèrí mẹ́kà àwọn kèfèrí tó ń bẹ káàkiri tó mọ̀ sọ ní pé à ẹmọ́ lọ gbẹ̀sí rẹ̀ ó tó bá ti wọnú ẹ̀sẹ̀ yóò kàn decide pé òun fẹ́ pa ń dọ́kan ni tó fi rẹ̀ Islam ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ ń gbóòrì so kí la fẹ́ lò gbélé yìí ò ní pé ẹlẹ́yàmẹ̀yà ìsìláàmù lòdì sí ìsìláàmù lòdì sí káfí òṣèlú ṣe lẹ́yàmẹ̀yà ìsìláàmù lòdì sí sọ̀rọ̀ olóṣèlú sìn ọkùnrin àwọn ayẹlẹyẹlẹ èmi àti àmúra wa lọ́ta nítorí political party kan ìsìláàmù lòdì sí pé kí ìran Yorùbá yóò ṣe kí ni yóò against ìran Haúsá àbí yóò against ìran Igbo nítorí ó ṣe islam lòdìsí islam lòdìsí ẹni tó bá fi lè mú mùsùlùmí kan bá mùsùlùmí kan létí táwọn èèyàn fẹ́ sọ ọ́ di kéèsì ẹlẹ́yàmẹ́yà tánàbí sọ láàtán sọ ipé dàrúwà fa iná amúndínà ẹ má sọ lẹ́lẹ́yàmẹ́yà ẹni tó ṣe nǹkan tí ó dalẹ̀ ẹ̀ẹ́dọ̀ bá wí ni so kò ń ṣe kẹ́ẹ̀ṣẹ́ lẹ́yàmẹ́yà òun ni solution rẹ̀ ní ẹni tó ṣe tí ó da yẹn òun lẹni tí ẹ bá wí so jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ní situation bí hadith kan sọ yìí náà wípé ń sọ àkàkà bọ́ọ̀lì náà ọ̀rọ̀ ìgbìmọ̀ ọmọ ìyá rẹ̀ tó bá ṣàbòsí wàá ràn lọ́wọ́ àwọn tàbí àwọn àwò pé agbọ́tẹni tán ṣàbòsí fún bọ́lá ìfẹ́ rẹ̀ tán ó ṣe àbòsí fún yàn lọ́wọ́ àrẹ́mùsọ̀lọ́ àtàmì táàkùn fọ́kọ̀ yà ó gbà mú ní òun jẹ́ kó ṣe mọ́ nísìnyí ni mùsùlùmí ni mí yorùbá ni mí ọmọ ìyá mi kan wá ń bẹ tó náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n òun kò ń ṣe yorùbá ọmọ ìyá mi kan bẹ mùsùlùmí lòun náà yorùbá ni òun ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì èmi wá fẹ́ dá sí ẹni tí tribalism bá ń bẹ lára rẹ̀ yóò fẹ́ tó sẹ́yìn yorùbá ẹgbẹ́ rẹ̀ tájọ jẹ́ mùsùlùmí ẹ̀ ṣùgbọ́n tánàbí sọ̀lá fam sọ pé da'uha fa inna amúdínà ẹ̀fílẹ̀ nítorí òun ni ta fẹ́ ṣe yẹn nítorí ẹ kí n bèrè ní pé ta lẹni tó jẹ̀bi ta ló jàre màá sọ́bi nǹkan yẹn ẹni tó wá wá jẹ̀bi màá ṣe kí ni màá wá against yẹn láti lè fi ran ẹni tó jàre lọ́wọ́ náà ti pé ká sọ ní nǹkan ẹlẹ́yàmẹ̀yà kí nítorí pé jẹ́ Yorùbá mo fẹ́ fi kún lọ́wọ́ màá kún lọ́wọ́ nítorí póun ló jàre náà ti nítorí póun ó jẹ́ Yorùbá màá kún lọ́wọ́ nítorí póun ló jàre náà nítorí pé kí ni ó jẹ́ Yorùbá eléyìí ọ̀pọ̀lọpọ̀ lóṣù kó sínú nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì nísìnyí ó kún yàn kan lọ́wọ́ torí kó jẹ́ blood relations ẹ̀ torí kó jẹ́ kí ni blood relations, rẹ̀ lójúkun lọ́wọ́ láti torí pé òun yí ó jàre eléyìí lára kí ni àfọ̀díyà nìyẹn ẹ̀rẹ̀ ni tó dá àfá o máa ń ṣe kámátì sẹni tí ó ń ṣe àfá tó àgbọ̀rọ̀ fún èèyàn kan lọ́wọ́ nítorí pé kí ni nítorí pàjọ jẹ́ ìrìn àkànná ojúdú lágbọ́rọ̀ lọ́wọ́ ìfà tí mùsùlùmí bá ṣe àbòsí fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí táàrí kó ṣe àbòsí ni a gbọ́dọ̀ wà ìgẹ́sì mùsùlùmí yẹn ìsìláàmù nìyẹn ìsìláàmù la kún lọ́wọ́ mbẹ̀ òdodo la kún lọ́wọ́ adẹ́gbẹ́tọ́ ni mọ́jọ́ mọ̀ yàwá mùsùlùmí nìyí adẹ̀mọ̀kóhùn ló jẹ̀bi àwọn asọ́pọ̀ tiẹ̀ ìyẹn tako ẹ̀sìn ọlọ́mọba torí wípé tá a bá nítorí kó jẹ́ ìsìláàmù la fi sọ̀pọ̀ tiẹ̀ ṣé bá a ti sọ wípé káàpù méjì ló ń bẹ bẹ́ẹ̀ ni káàpù méjì ló ń bẹ ṣùgbọ́n èsì ìsìláàmù gẹ́gẹ́ tá à ń sọ òun wípé ni tó bá jẹ́ alábòsí agbọ́dọ̀ ṣe kiri wà against ẹni náà fi ká fún lọ́wọ́ pẹ̀lú ní ìsìláàmù tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó pèpè sí so pé àwùjọ tó bá yẹ pé mùsùlùmí ló ń rúlu rẹ̀ àwọn bá ti ń ṣe mùsùlùmí wọn ní ní much problem ń bẹ wọn ní ní much problem torí pé láì kíra àfìtì àǹfọ̀sìyàn kò ṣe ẹ̀sìn wa àǹfọ̀sìyàn kò ṣe ẹ̀sìn wa ó kì í jẹ́ pé ilẹ̀ tó ń bẹ lábẹ́ ìsìláàmù ìsìláàmù ni ó kọ̀ọ̀tù rẹ̀ ṣùgbọ́n pé lábájá ọmọ lábájá ó gbọ́dọ̀ gba ìsìláàmù tó bá gba ìsìláàmù àápẹ́ rárá láìkìráhá títí eléyìí ní tó rèé ọ̀tàbáyẹ̀nà wíṣù nàlgáyì bó tiẹ̀ jẹ́ pé ẹni tí ò bá ṣe ẹ̀sìn yẹn tó bá rí jọ́pin ìdàlùkì àmọ́ yóò ṣòfò ṣùgbọ́n láyé ń bíbà yìí à ń fọ́ọ̀sì láti ṣe ẹ̀sìn Islam ṣùgbọ́n ilẹ̀ tó jẹ́ pé Islam ló ń kọ́ńtró rẹ̀ ìsìláàmù náà ni ó mọ kọ̀ǹtró rẹ̀ tó ló jẹ́ pé àwọn tí wọ́n ṣe ẹ̀sìn ìsìláàmù wọn ó mọ san táàkì sáàmù sí jíríà ní abẹ́ ìjọba ìsìláàmù tí mùsùlùmí kan bá lè ṣe àbòsí fún wọn ní wọ́n ní right láti gbé ẹjọ́ rẹ̀ lọ sọ́dọ̀ olórí àwọn mùsùlùmí tó pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní man qatala mu'ahidan lam yarih rahiyata al ẹni tó bá pa ẹni tí ó ń ṣe mùsùlùmí tí wọ́n bá ní àdéhùn èrò mùsùlùmí bẹ́ẹ̀ni kò ní gbé wọn àjẹ̀nà látara pé ó pẹni tí ó kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n ni kò ń ṣe ni tó ń gbógun ti Islam táàbù sọ pé kí ni àbáwọn jagun kò gbógun ti Islam kò kàn ṣe Islam rí kò ṣe Islam so ẹlẹ́yàmẹ́yà yìí agbọ́dọ̀ jìnà sí ẹlẹ́yàmẹ́yà yìí pé mọ́bẹ́ àdìkan eléyìí ni èyí ànẹ̀bí ni eléyìí ṣàfi èyí ẹlẹ́yàmẹ̀yà yìí ń ta gbọ́dọ̀ jìnà sí ni kí la gbọ́dọ̀ gbẹ́sì òun tí a mọ́gbà Muhammad sallallahu alaihi wa sallam tó fi àwọn sàábé rẹ̀ tó fi wọ́n lé lórí eléyìí ń ta gbọ́dọ̀ gbẹ́sì so torí pé ẹ̀sìn ẹ̀yọ ọ̀kẹ́ náà so eléyìí òun tí a gbọ́dọ̀ gbẹ́sì a gbọ́dọ̀ mú ẹlẹ́yàmẹ̀yà so ló ń jẹ́ pẹ́ni tó jọmọ kéwù ni a máa wá ẹ̀rí lórí ìṣù ẹni tó jọmọ kéwú kò kí ń sọ̀pọ̀tì àfá rẹ̀ blindly torí pé yóò máa ṣe àsọ̀bíyà látàrí kẹ̀lẹ́ tó ló jẹ́ pé àmọ́ gbọ́ oríṣiríṣi a lè gbọ́ kí ni sectarianism pé sect tèmi lè rẹ́jì sect rẹ̀ èwo ni sect sect anabi sọmọ náà sọmọ ẹyọ kan náà ni kúrú àfinárì ilà wáhìyà gbogbo ọ̀dà sect táwọn mùsùlùmí bá pín sí ìnáná ń lọ kan ẹyọ kan náà ni ẹni tó bá ṣe ẹ̀sìn tiẹ̀ báwọn sàádé ṣe ṣe ẹni tó bá ṣe ẹ̀sìn rẹ̀ bá nàbí sọ̀rọ̀ láta bó ṣe fi lélẹ̀ fáwọn sàhábà rẹ̀ wọn láàrin yìí tó jẹ́ pé ẹni àti ẹ agbọ́nà ṣe gbìyànjú láti ṣe ẹ̀sìn wa bó ti tọ́ àti bó ti yẹ àgbọ́nà máa ṣe sectarianism àgbọ́nà máa ṣe factionalism faction yìí lè bí wá kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́sọ̀pọ̀tì àfáà kan torí pé onífẹ̀ẹ́ sí nítorí pé jọ ọmọ ìlú rẹ nítorí pé kí ni òun ló pẹ́ ń kéwú sọ̀pọ̀tì tó jẹ́ òdodo kó o tó dá sí ẹni ìjì mọ́ta ni ó jẹ́ almuhik tani almokil kó o tó take position so eléyìí òun tí ẹ̀sìn pépè sí sótórí àsìkò àti pé ó ti fẹ́ràn àádá lóbi abúlé ọ̀rọ̀ sọ̀kánà wọ̀ tààrà